الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله وعن أبي عبد الله ويقال له أبو عبد الرحمن ثوبان بن ثوبان بن بجداد مولى رسول الله صلى الله عليه وآله وسلم قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أفضل دينار ينفقه الرجل دينار ينفقه على عياله ودينار ينفقه على دابته في سبيل الله ودينار ينفقه على أصحابه في سبيل الله رواه مسلم حديث علاقة قول قال تدب باب الله وزيت من صفحه الرحمن ورقال ثوبان ابن بجدود ثوبان وما بجدد مولى رسول الله صلى الله عليه وسلم ẹrú tànàbì ti fún lómìnira ni ó ti fìgbà kan jẹ́ ẹrú fànàbì sallallahu alaihi wasallam ànàbì tí wàá bọ́ okùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ wọ́n fún lómìnira ọgbọ̀rọ̀ yìí wá pàtàkì sallallahu alaihi wasallam sọ yìí pé afdalu dinarin. yunfiquhu ar-rajul owó tó lọ́lá jù téèyàn ná ètò lọ́lá jù nínú owó téèyàn ná náà ni dìbìnàrù yunfiquhu ala 'iyali náà ni sílẹ̀ kan téèyàn ná lórí ayé àtọ́mọ́ láàánú sílẹ̀ jẹ́yàn ná láàánú sílẹ̀ jẹ́yàn ná lórí àwọn ẹni tí ìtọ́jú wọn tọ́jọ́ ra èèyàn léèyàn lórí ìyàwó àtọ̀mẹ́yà. ودينار ينفقه على دابته في سبيل الله àbí sílẹ̀ kẹ́tẹ́yàn ná lórí ẹran ẹranko tí máa gún ẹranko téèyàn máa gùn téèyàn wá fẹ́ fi jagun sójú ọ̀nà ọlọ owó tá a bá tún ná lórí nǹkan ọ̀gbìn tá à ń fi ń jagun ọ̀nà lọ́la ọ̀dẹ̀ iná mi ń fipò ọ̀dà sábì ìfi tẹ̀lé ìlúlẹ̀ àti sílẹ̀ kan tá a bá ná lé àwọn akẹgbẹ́ wa lórí láti jagun sójú ọ̀nà ọlọ owó tá a ná. lé àwọn mùsùlùmí lórí láti lè jagun torí tọ́lọ̀ náà àdéhìí àdéhìí alimami Muslim ló gbé jáde alẹ́bí ọ̀sọ̀lọ́lá àdìsẹ́lẹ̀ nínú àdéhìí ń tọ́ka sí èwo lọ́lọ́lá jù nínú ó dèèyàn le na lè náwó léyàwó àtọmọ rẹ̀ lórí èèyàn sì lè náwó lé ẹ̀sìn rẹ̀ lórí eléyìí tí máa fi jagun ìyẹn sì lè náwó fáwọn ẹni tí wọ́n ti pọkàn pọ̀ pinnu fáwọn fẹ́ lọ jagun sójú ọ̀nà lọ ọ̀kọ̀ọ̀kan nínú àwọn owó tí ìyẹn bá ná sọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí náà lọ́lọ́lá lábẹ́ òfin ọlọ́run owó tí ìyẹn ná lórí ìyàwó àtọmọ ọlọ́lá pọ̀ eléyìí téèyàn ná lórí ẹṣin téèyàn á máa lò fógun ọlọ́lá púpọ̀ èyí téèyàn á ná lórí àwọn akẹgbẹ́ èèyàn tó fẹ́ lọ jagun ṣùgbọ́n tí wọn ò lówó tí wọ́n lè lò yẹn kó owó tí wọ́n lè fi rí ẹṣin tí wọ́n gùn owó tí wọ́n fi lè ra nǹkan ìjà tí wọ́n lò kò sí ọ̀nà rẹ̀ lọ́dọ̀ wọn ìwọ lọ́wọ́ kówó kalẹ̀ ìní nǹkan yìí ti ṣe é ṣe gbogbo eléyìí àwọn owó tó lọ́la jù ṣùgbọ́n ìtọ́ lọ́la ju gbogbo ẹ̀ lọ ọ̀nà lówó téèyàn ná lórí ìyàwó àtọ̀mà rẹ̀ eléyìí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ẹni bá ti fẹ́ yàwó ó ti gba àmánà àmánà tó ti gbà ó ń bùkátà àmójútó nítorí pé àti fẹ́yàwó kọ́ ni ó ṣòro àti fẹ́yàwó kọ́ ló ṣòro àti ìṣètọ́jú obìnrin yìí ò ní wàhálà nínú àwọn àṣà kan ní nàìjíríà yìí náà téèyàn bá fẹ́yàwó ń bẹ̀ èèyàn sì bá ńlá wàhálà èèyàn sì ná ìyálà ìyàwó kó tó di pé olóbìn fẹ́ ẹbí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ti ṣe máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn tó wà ní Adamawa state àti tẹ́yàwó ń bẹ̀ kọ́ rọrùn àwọn kan tí wọ́n pè kọ́ lọ mú wa lórí tìrìtì àtàwọn nǹkan tó rà à eré lásánlásán náà ni gbogbo táwọn èèyàn ń ṣe láwùjọ yorùbá lẹ́gbẹ̀ẹ́ wọ́n wá bí ẹnìkan léèrè nínú wọn kí ló dé tí owó àti fẹ́yàwó tó ṣe wá wọ́n tó báyìí láàrin tìyín lóbìn jòbìn lọ wọ́n ní tó ṣẹlẹ̀ ní pé àwọn baba ńlá àwọn àtàwọn ìyá ńlá wọ́n gbé ọ̀rọ̀ àǹfẹ́ni níyàwó lórí òṣùwọ̀n kọ́wọ́nkọ́wọ́n yìí nítorí kí wọ́n fẹ́ fi rírọ́jú náwó yìí àti ṣíṣiṣẹ́ kójọ náà wọ́n fẹ́ fi sàmì wípé ẹni tí ọba lè ṣe bẹ́ẹ̀ bá a bá tiẹ̀ fìyàwó fún kò ní lè tọ́jú ẹ̀. mẹ́jọ bá tiraka ó ṣe wàhálà láti rí owó tí ó fi fẹ́ obìnrin yìí pẹ̀lú bó ti ṣe wọ́n tó láàrin àwọn yìí àwọn òní sábà máa gbẹnu jó lórí ọ̀rọ̀ ọrú rẹ̀ nígbà ọba wọlé ọkọ nítorí pé ìwọ náà ní sìn ọmọ báyà three million báyà five million báyà ten million iná nìyàwó náà kó tó di kó rí fẹ́ tọrọ wa ní sí tọrọ wa máa sọ pé ọkọ ìyàwó lẹ láti ṣe kí nǹkan ṣe ọ ó lù sí ten million báyìí lẹ́yìn náà ìyàwó tó fi ten million tó fi gbé kalẹ̀ kọ̀yẹ́ kó ti ọ̀la láti máa bá ara adìẹ tí ó máa pàjẹ́ lójoojúmọ́ nítorí pé níta fi ten million tá a fi pèsè kalẹ̀ ó yẹ ká lówó tá a fi máa sọ̀tẹ́nì rẹ̀ yàtọ̀ sáwọn tí wa tó ń pọ̀pọ̀ lọ́ba dé ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ọjọ́ náà ni ó jẹ pé mọ̀mọ́ gan-an wọn ò ní rà wálé sẹ́gbẹ́ wọ́n fi sì kejì ẹ̀fọ́ subhanallah títí wọ́n fẹ́ sàyọ ni kí kọ́dà níbi tí ọ̀rọ̀ àti fẹ́yàwó ti wọ́n gógógó kìí ṣe wípé àti fẹ́yàwó gan-an ó ní bàbàrà àti lè mójútó ńlọrọ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé owó tó ń ná lórí ìyàwó àtọmọ rẹ̀ ńlọlọ́lá jù dípò tí ìran àlọ́ máa ṣe bàbá aláìlérò aláìmẹ̀tì kàn aláìmọ̀ tí wọ́n fowó ṣe gbogbo gbàgbọ́ bá ti dóde ilé yẹn ní kọ́kọ́kọ́ tún ṣe náà tẹ́ńtẹ́ pọ̀lọpọ̀ ọkùnrin mi máa ń ṣe yẹn tẹ́ńtẹ́ pọ̀lọpọ̀ fẹ́ràn tari mi dọ́ba bá débi tí ti ní ṣíṣe kan báyà wọn bí ma wọn sùn báyà wọn ṣègbéyàwó ni wọn kàn máa kó dáre ní ọmọ afọ àbí ẹlẹ́dà àwọn náà sì máa gbọ́nà àbùtúlù ni àwọn obìnrin ọmọ sá bọ́lájì tún ti dé ẹ̀sán máa gbàgbé wọn náà níbi tá a wà ẹ̀ máa da owó dàkúdà ìyá sì ń jẹ́ ìyàwó lé ìyá ń jọma bẹ́ẹ̀ ni àdìsá nàbì sallallahu alaihi wasallam nínú ẹ̀kọ́ tó kọ́ wa náà ní pé tó bá náwó lórí ara rẹ̀ lẹ́yìn náà ìyàwó àtọmọ rẹ̀ kó tó kàn bọ̀tì ibda bi nafsika thumma biman lórí ara rẹ̀ ni kò fi bẹ̀rẹ̀ lẹ́yìn náà ìyàwó rẹ̀ wọ́n ká wá àwọn òbí abẹ́kún wa máa sọ dáadáa nípa wa abẹ́kún wa máa pa àláwọ̀ àwọn ìsahùn ó sì jẹ́ pé ahùn burúkú la jẹ́ ìka asòro kò náà ni wá lórí ìyàwó àtọmọ kò yẹ kó rí bẹ́ẹ̀ o Islam ṣe sọ pé owó tó ọ ná lórí ìyàwó àtọmọ rẹ lọ́lọ́lá jù owó tó ọ ná léyàwó lórí owó tó ọ̀nà lọ́mọ lórí ọ̀nlọ́lọ́lá jù. tá a bá gbọ́ yìí tá a gbọ́ yìí tọ́jà ni pé kò yẹ kí yóò tún jẹ obìnrin kan máa ń lé ọkọ kò yẹ kí yóò jẹ obìnrin kan máa lé ọkọ ẹlòmíín ni tí wọ́n ní wàzó wàzó mẹ́ta ni ó fi ilẹ̀ lójúmọ́ kan tí máa ti ń jáde lọ lérò pé nínú wàzómítà ìyàwó ti jẹun àárọ̀ ní o ti jẹ tọ̀sán ní o ti jẹ talẹ̀ ìyàwó ti lọ màkà. kí ni wàzó lè rà lọ́dọ̀ tí kọ́dá tí pọ́ńtò ṣe búrẹ́dì wàzó má báyìí. níjẹ́ wàá filẹ̀ wàzó mẹ́ta ìyàwó wa pariwo wa ní tí ọba tún sọ̀rọ̀ máa fọ́ létí mọ́gìrì ọbẹ̀ sọ pé mi fowó lẹ́yìn ẹ̀yẹ béèrè ìyàwó náà ni ẹ bá ń bì èló ní máa fi ilẹ̀ ọlọ́run ẹni ó ti jáde ìyàwó bá ní wàzó mẹ́ta ṣé láti tọ́jú ọmọ láàárọ̀ ni àbí láti tọ́jú rẹ̀ láàárọ̀ ọ̀sán àtàlẹ́ àbí àtòun àtọmọ náà làwọn tó máa náwó àzó láàárọ̀ àtọ̀tán àtàlẹ́ ó sì ránjẹ́ lé ọ̀daràn gbogbo aṣọ ẹgbẹ́ gbẹdá gbogbo aṣọ onítìsé gbogbo aṣọ aládẹyọ kò sí ètò òní mú yóò tún máa sọ pé à òun tó ń alápẹ́lú ó lè wọ́sọ oríṣi mẹ́ta lójúmọ́ tó lè lóde mẹ́ta lójúmọ́ kan. tá ń lò di òfò wọ́n tó rówó dá sí òfò tó ò tọ́jú ilé láti èsì kéèyàn fẹ́ wọ náà rọrùn ó ọmọ ọlọ́mọ kalẹ̀ ọmọ ọlọ́mọ náà tó bímọ kalẹ̀ fún ọ àwọn ọmọ wọn ní wàzó mẹ́ta lójúmọ́ kan yóò ti pé kí wọ́n fi fa torí yóò tó kíkó bíra tòmá o torí ráìsì wà ń lé kò ní ra oúnjẹ kankan lé ó sì pàyàwó àtọmọdé a'udhu billahi minash shaitanir rajim torí ẹ̀ ló ti jẹ́ pé àmì yóò máa yàyàn lẹ́nu fáwọn obìnrin náà àsìkò tí wọ́n wà lọ́dọ̀ ọkùnrin kọ̀fẹ́ kan pé kí lọ́ndẹ̀ kí lọ́mù wọ́n lọ́wọ́ awó sùsùn á ló tú ọ. ọwọ́ akókò ńlẹ rẹ̀ kò sì kọ́ lọ. ọwọ́ ni o ti tọ́dún o ti kókò tó sì lọ. kò béèrè rẹ̀ kò sì béèrè ọmọ kí lọ́ọ́ máa ń jẹ kan kò fẹ́ kàn kó kàn. wà ń lè rẹ̀ kọ̀ọ̀kan ṣé gbàtọ̀ wá jáde ọkàn. òkú ọlágbára àti bá yá sọ àwọn aburúkú àwọn àpàlàpàlà rádaràdà ó yẹ ká máa bá lọ́dọ̀ mùsùlùmí tọ́jú ìyàwó ẹ̀ tọ́jú ọmọ rẹ̀ bàbá rẹ̀ kò sọ pé òun ò lè tọ́jú ọmọ ọmọ tí wọ́n fi dé tó fi lọ́ọ́ fẹ́fẹ́ tọ́ba á kan pé wọ́n ò ní máa tọ́jú rẹ̀ àtijọ́ àti mú rẹ̀ ó le níta dájú ni pé wọn ò ní fi fún ọ ètò wàá fi ọmọ ọlọ́mọ tán ọwọ́ á ní yọ gbà níta dájú ni pé wọn náà gbà lọ́dọ̀ ọlọ ẹjá bẹ̀rù ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa tọ́jú ìyàwó rẹ̀ tọ́jú àwọn ọmọ rẹ̀ ọlọ́yẹ̀lẹ́dàá wa yóò bí ọ léèrè tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmà torí pé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín lolùdáná jẹ gbogbo yín pátá lábìlérè nípa ohun tó afúndàjẹ ìsìláàmù ọ̀sàdédé máa sọ pé owó tó o bá ná lórí ìyàwó rẹ àtọ́mọ rẹ ńlọ́lá àfi nítorí àtìlẹ́sùn ṣe lójú kòkòrò láti rí i pé àfilé wà rẹ̀ lébi láti rí i pé àfìyàwó wa sílẹ̀ kókó tẹ̀sí láti fà wọn ọmọ sílẹ̀ fẹ́bi ìpínkọ́ pa wọn. àti pípọ̀ pa gan gbogbo gbàdá yìí máa ti ń tọ́jú ilé ọlọ́run máa sí náà kò yín yọ̀ọ́ máa bá yín ṣe àlékún àrísìkì kò ní jẹ́ kí ìyọ̀ jẹ yín. ẹ ní táwọn náà yàtọ̀ sẹ́ni tí kìí bá ti tọ́jú lé torí de lẹ́yìn owó tẹ ẹ àwọn yín lórí ọ̀nlọ́lọ́lá jù ẹ bá ti wá fẹ́yàwó èèyàn yìí pé gbogbo owó náà sáà ń bùkátà pé ká máa ọkọ ni ó máa wá yóò ṣe pé bí àjọ mẹsẹ ká máa fọwọ́ wọwọ́ kó lè bá a má ìyẹn tọwọ́ yín bá dọ̀tí àmọ́ ìyàwó òun òfin ọlọ́ọ̀bà ò sí tọ́sọ fún yín kò ní kọ́ máa náwó lọ́kọ lórí kò sófin kankan tó sọ yìí pé ìyàwó ní máa tọ́jú àwọn ọmọ ara ń tí wọ́n gbà ní ẹ̀bọ́ pin ni ọ̀gbọ́n tó sọ ni walaysa dhakaru kal-untha ọkùnrin ọ̀dà bí obìnrin àti wàá rí ọlọ́kùnrin ọ̀rọ̀ àkókò òṣèṣì ọkùnrin àti rí ọlọ́kùnrin okùnkọ́ ọmọ wa sọ̀rọ̀ ààrẹ dẹni tí wọ́n gba sòkòtò máa ń bì tí wọ́n fi yẹ̀rì rọ́pò rẹ̀ à kéèmà ń ṣeré ni kéèyàn jọkùnrin bí ọkùnrin kan yọ máa yọ sọ yọ máa para yọ máa bóra ọkùnrin à ibi kólekóle là á bọ́ ọmọkùnrin yóò ṣe bí tí kò máa jalè o yóò ṣe bí tí kò máa ṣe yahoo yahoo o àbí gbájú ẹ̀ àwùjọ bí lẹ́ ṣùgbọ́n ọkùnrin gbìyànjú yóò ṣe dandan ní kọkùnrin ọkàn gan kalu wọ́n sọ pé torí ìlú yìí ni wọ́n forí òsọlẹ̀ sí ìlú bá bọ́ọ̀nù òun ní jáde iye ibi tí ọ̀pọ̀ ọkùnrin nígbà tó ọba rí sẹ́sì. torí tọkùnrin ni wọn gbàgbọ́ jáde kọ́ wáṣẹ́ lọ́bọ̀mí wáṣẹ́ lọ́bọ̀mí kò gbìyànjú ọlọ́run bọ́ lánàá pọ̀ bàbá wa rí ṣe ọwà ọmọ tọ́jú ìyàwó rẹ̀ ọmọ tọ́jú ọmọ rẹ̀ nítorí pẹ́lú mi ìrìnsẹ̀ ìrìnsẹ̀ ni wọ́n máa fi ṣèkẹ́wọ́ mo ti kọ́ sẹ́tàn rẹ níbẹ̀ ní sẹ́ ni wọ́n máa fi tẹ́lá rẹ dànù. wọ́n gbọ́dọ̀ jẹ́ ní tó ṣe é pé ọmọra rẹ lọ́kùnrin kọ́kùnrin náà ní ìsìn gbàdá bí gbàdá bí ẹ tí rí kọ́kùnrin ni ọ sọ̀rọ̀ pọ́tọ̀ ni ìdùnnú tó bá bàbá àdìyà rẹ̀ lọ́sibí àwọn obìnrin ọmọ tara jẹ́ pé ló ń fẹ́ bí ń tò kí ló dé tí wọ́n máa bá a dirí tí wọ́n máa bá a kórun ẹgbọ́rọ̀ fa torí pé àjùlé àkórun tọ́ àwọn náà sì mà torí tí a bá bí ọmọkùnrin ní ìsinyìí báyìí yóò wà responsible lórí nǹkan púpọ̀ wọ́n á di ẹrù lé lórí púpọ̀ púpọ̀ ok ṣé wàá náà ọgbọ́n tí Islam náà tún sọ ọ́ lórí jẹ́ lọ́nba fún yín lọ́mọkùnrin ẹ̀ pàgbò méjì lọ́ba fi lọ́mọbìnrin ẹ pàgbò kan àwọn olùmọ́ni kí ló dé wọ́n nítorí pé dùnú tí máa ṣe wọ́n tí wọ́n bá bí ọmọkùnrin máa pọ̀ ju tí wọ́n bá bí ọmọbìnrin lọ torí rẹ̀ fi hàn àwa awitọ̀ wa ni ẹ ṣé o lè pa tòlótòló tòlótòló bá òbí máa pa àgbò méjì ọmọkùnrin tó bí àgbò méjì nódà. lẹ́yìn tó bí tán àwọn á dábàá tòlótòló àbẹ̀ntọ́ lágbára àgbò tí sọ pé sọ lè pe wúrẹ́ tóró ti lọ náwó ewúrẹ́ kórì kó dínwó àgbò àgbò tó níwó lórí tí wọ́n rẹ̀ yọ dáadáa àbá ọ̀fẹ́ kọ́ ọmọkùnrin rẹ̀ náà rí gbóǹkà ní bí ewúrẹ́ tó fẹ́ rà tó ń torí di ẹlẹ́gbà tí wọ́n náà ti rí ọmọ tó ń fẹ́ ẹ̀yà ẹran tó ṣe masha Allah náà ni wọ́n náà lọ rà ok ọmọkùnrin o ẹ̀yin ọ̀gbọ́n pé hmm, kì í ṣeré àbí jọ́sọ̀ máa sùn kalẹ̀ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ yọ máa yọ àǹkárá gbogbo rọ̀lẹ́ pé ọjà gbafẹ́ ló ń bóyí níbo ni pàdé wà lónìí kílọ̀bù lọ máa lọ òní da fún kílọ̀bù náà ọ̀pin ìwọ́jọ́ jẹ́ pé responsibility ní ìtumọ̀ pọ̀ jọkùnrin so gbogbo nsọ àti jókòó tán báàsì kò jẹ sáńtara wọn jẹ ẹ ní bọkùnrin bẹ torí tó bá rotire ọtọjú ìyàwó ọtọjú ọmọ àti kò rí ọgbà kò fi sòfò sòtẹ́ bá ti wá mu ní ntọ́lọ̀nsẹ̀lẹ̀ lọ́ràn ẹ̀yàn lẹ́yìn lórí tẹ́ǹsì sọ aláàánú lọ́lọ́ wọn náà rí i pé àtìrì rẹ̀ kà ń bò ní bóun ló ti gbà tí ń bò òní mà yàtọ̀ sẹ́ni tó bá gbé ọ wà irresponsible kò fẹ́ sojúṣe wàá má yẹrù wọn náà ó lè jẹ́ pé tí ò wúlò tí ò ní láárí ní ọmọ náà ó sì ó lè lọ yan ẹgbẹ́ ẹ̀yà rẹ̀ lálẹ́ pé ṣúgà máa bí tó wọ́n máa bá lọ nù àwọn ti kórìí rẹ̀ bọ́nú kótó wọ́n ti ṣe mẹ́fọ̀ọ́ gbogbo owó tó bá rí kọ́ máa kó wá ni ọ̀fẹ́ náà gbẹ́gbẹ́ ìyá rẹ̀ sùn àbí ó di ìyá rẹ̀ lọ́wọ́ tí bá ti wá wà kú àwọn máa rírì kúrì tọ́jú ilé tọ́jú àwọn ọmọ rẹ̀ ó dùn rọmọ ọlọ́rọ̀ pé ọmọ yìí ti da owó náà ni owó làwọn òbí tiẹ̀ ná lé lórí ọmọ tiẹ̀ tí wọ́n wò tí wọ́n ń pòsè owó náà ná lórí wọ́n náà ná lórí àmọ́ àná tọ́lọ̀ fọ́ọ̀nù mójútó ọmọ rẹ̀ tọ́jú ọmọ rẹ̀ májèbí ọ̀pọ̀ ọmọ rẹ̀ kọ́mọ rẹ̀ wá sèṣì wá nílé àwọn kan wọ́n sọ̀rọ̀ afún lóúnjẹ ni pàtí ìyàwó rẹ̀ ò sí nílé tọ́lọ́ fọmọ sílé alábàágbé wọ́n fún lóúnjẹ ọwọ́ ẹ̀yọ̀ kátó jẹ́ ń bẹ̀ lọ́mọ bá ti kọ́ sọ́lé wọn di ibi tí ọmọ ṣe zìyàrá gbogbo gbà tẹ́lá ti wọ́n máa bẹ̀ lẹ́bà torí pé wọ́n ti fóúnjẹ dùn wọ́n ti fi sọ́ọ̀mọ́ yín lẹ́nu ẹ̀yin ò sí rú ẹ̀rí ẹ̀ sí rú ẹ̀rí lẹ́yìn bá ṣẹ̀fọ́ omi ọ̀dà ẹ̀fọ́ bá èlò wọn tẹ̀fọ́ wọ́n fomi já ẹ̀fọ́ sẹ́gbẹ́ ọba lọ fẹ́ máa rún òní mà bómi lọ rún ni ewé ẹ̀fọ́ gan dà torí ahun burúkú àwọn bá ṣe ẹ̀fọ́ tó dùn dáadáa fọ́ma wọ́n tún ṣe wàrà wọ́n rí i pé yan ọmọ òní ti ràn án àbí òye wa wàrà tó kẹ́ ṣe kẹ́ o wàrà gidi wọ́n tún ṣe masha allah bákan náà wọ́n tún wá lọ mú ẹ wọ́n ti pè wọ́n mú fúkú wọ́n tún ṣe ọ náà tún dùn dáadáa wọ́n gbé sọmọ ẹlẹ́nu ọmọ tún wojú obìnrin yẹn pé kì í máa ṣe má mi o òkè kò burú ńgbà tí ilé wọn ò jìnnà títí wá ibi tí màá gbé ẹ wà á máa wọ ọmọ tí yẹn ní rí nítorí bàbá tó bí ma náà kọ̀sá láì lówó àwọn kò ní jẹ́ torí ẹ̀ a sì máa gbọ́ àwọn ahun máa kó lọ sálù kìyàmà nípa síbẹ̀ yìí láti ra àwọn tó kú ládùúgbò yìí tí wọ́n bá diwó rẹ̀ sí lọ́pọ̀ dà ọ́ tí wọ́n sọ ọ́nù sàárì rẹ̀ pé máa ná lọ kàlà fọ́ọ̀bì torí ẹ̀ tọ́jú ìyàwó rẹ̀ tọ́jú ọmọ rẹ̀ ìyàwó mi gan jókòó ọkọ ọlẹ́rú mi kalẹ̀ hmm, àdáwò kádàrá <laughs> kádàrá ló gbé wá abẹ́lé ah mọ̀ ń di ni tẹ̀sí mọ̀ pé àwọn obìnrin tiwọn owó làwọn mọ̀ owó làwọn mọ̀ tí èèyàn bá ṣe pé ìsìláàmù ọ̀fà rẹ̀ lẹ̀ wàlá obìnrin mi ọmọ pààrọ̀ ọkọ ni bí ìgbà tí èèyàn ń pààrọ̀ bàtà tọ́lẹ̀ rẹ̀ kí wọ́n ti rọ̀rọ̀ kú ọ̀sìn lórí kí lẹ́yìn máa jẹ náà rí a máa jẹ pàmọ́ngbà mi a máa jẹ pàmọ́ pàmọ́ ni pàmọ́ ń jẹ ṣe à kára ń jẹ tọ́kì. ẹ̀mí lọ́rẹ̀ máa mú mílíkì lójúmọ́ pé à ọjọ́ ọdún léyà obìnrin mi ọmọ wọ́nà láti láti kó lọ lé ọkùnrin mi torí àwọn obìnrin ti wọn owó làwọn mà ìwọ wá jáhùn báwo nìyàwó ètò mi kalẹ̀ àti ẹ̀bà láàárọ̀ ẹ̀bà fa àti gbàtílẹ̀ sùn ìyàwó tún ní kí láàjọ ní gàrí náà lọ́wọ́ ọ̀dọ̀ ẹjẹ́ àwọn mu gàrí làárọ̀ gàrí lọ́sùn gàrí lálẹ́ tọ́ba wa sọ̀rọ̀ wa lókè à kéènì àwọn ìyàwó àwọn sábà ṣe sùúrù jù bẹ́ẹ̀ lọ radiyallahu ta'ala anhu yọ ọmọ tí wàá bí àbájì ní tí ò rí àwọn wa ń wa gàrí mu lálẹ́ tọ́ba sùn yọ sọ pé tí ẹ má sọ fún àwọn èèyàn nítorí bàbá baálé lọ sọ fún gbọ́pọ̀ mi ní dáhùn ẹ sì máa wo nǹkan o ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ́n tó fẹ́yàwó wọn yẹn wọ́n ti fẹnu wa rọ́ọ̀fù wọ́n ti fẹnu sòkè dilẹ̀ fóbìnrin gbogbo ń tọ́ fẹ́ kò sí tá à ní ṣe fún ọ. bí kọ́dà gan ọmọ gbádùn lọ́dọ̀ ọ̀hún tí sọ islam wa sọ pé kọ́bọ̀ kan tó bá ná léyàwó rẹ lórí òun lọ́lọ́lá jù ló lóore jù lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ jẹ́ àwọn náà ká mú eléyìí máa ṣe ká sì gbà pé aláàánú lọ́lọ́ sẹ́yìn bá ti lánìyàn aláàánú lọ́lọ́ ẹ rí pé ń tọ́jú lé ẹ sì rí pé ń tọ́jú àwọn ọmọ yín ẹ máa bá dùnú pàdé nínú ọ̀dẹ yín. ẹ tún máa bá ìdùnnú pàdé ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà nítorí pé àwọn obìnrin tó bá ti rí i pé ìyá ọmọ jẹun ó náà máa kí àjọ àmàlẹ̀ nì tó tún máa bẹ́ lọ́n fún ọ ní gbogbo gbà ọlọ́ọ̀dà kò kọ́bọ̀ sánú ibi tó fojú ọ̀rẹ́ sí àti ibi tó fojú rẹ̀ sí kọlọ ní ọbọ lè pàdé ń bẹ à ń torí pé tó bá da fún ọ da náà tó bá kù díẹ̀ káàtó náà mọ náà so eléyìí náà ó máa ń ṣèrànlọ́ tí ìyàwó máa fi jẹ́ ìyàwó rere yàtọ̀ sáwọn ahun yàtọ̀ sáwọn aláìfẹ́ kan ṣe tí ò ní kọjú mẹ́sẹ́ torí ẹ̀ ẹja tọ́jú ìyàwó ká tọ́jú ọmọ ká yawo ìyàwó ká torí pé tẹ bá ná láwọn eléyìí lórí ńlọlọlá jù. àdìsí tó tẹ̀lé lẹ́yìn owó lọ́dọ̀dọ̀ ń mùsàlámà radiyallahu anha ẹgbẹ́ mùsàlámà yìí ó ti lọ́kọ̀ kárí hind ńlọkọ rẹ̀ ó ti rí ohun ti jọ ṣe hijira. lọ sí habasha rí ṣùgbọ́n ọkọ sọláìsì ìgbà tó kọ sọláìsì anabi sallallahu alaihi wasallam fẹ́ Ummu Salama yìí wọ́n á sọ ike kóòtù ya hẹ́lẹ̀ Rasulullah hal li ẹ̀bí fi ẹ̀ ń Salama àlẹ́ yìí alayhim. tọ́lọ̀ wọn sàmì lẹ́sàn kan bí lórí àwọn ọmọ bàbá sálámà tí mò ń bá náwó lé wọn lórí bí ẹni pé àwọn ọmọ tí mo ti bí fọkọ mi àárọ̀ ọkọ tó ti kú tí mò ń bá ń bá tọ́jú àwọn ọmọ yìí nínú owó tèmi tọ́lọ̀ wọn sàmì lẹ́sàn bíi. torí kí sọ̀rọ̀ àyàn lórí obìnrin oníkọ́ bọ́ọ̀mà kankan bóyá ẹni tó bí fún àlàyé àbẹ́ ti kú gbogbo owó tóbìnrin ọba ná láti tọ́jú ọmọ ní ìsìn náfìlà lásán ni kì í sọ̀rọ̀ àyàn lórí ọba sì ti sọ ńtọ́ sọ yìí kò bá ti ti rú ìbéèrè tó ṣe yìí tó bá sábù sálámà bá ń láyé torí pé àgbọ́rí wọ́n mú sálámà ọ́n bá àbúsálámà tọ́jú àwọn ọmọ nígbà tá àbúsálámà ò ti kú. ولست بتاركتهم هكذا وهكذا inú òsì lè fa àwọn ọmọ yìí lọ wọ́n máa lọ sí gbogbo bíkíbi tó bá wù wọ́n yóò kọ́ báwọn oúnjẹ káyé. wọ́n ní pé lè fi wọ́n lẹ̀ fún ọmọ sàlùmáǹjèrè àwọn amabi sàlùmáǹjèrè tí wàá wá báyìí. wọ́n mọ̀ sálámà nù ń sọ fún ànàbì sallallahu pé ní fi wọ́n lẹ̀ kó wọ́n máa kó wọ́n lé ẹran lé lóru. fún àwọn oúnjẹ ọba ajẹ́ pé ní islam almanjiri bá ti wá ìbánabi náà ló ní ká di almanjiri sọ̀rọ̀ pé èsì tó ọkọ̀ wáyé ní ìsìn nígbà bí ọ sọ pé tí wọ́n á lẹ̀ fún ọmọ sí almanjiri kájà rẹ̀ àbí òye wa so ìjọba náà wá sóun fẹ́ radicate almanjiri látàrí gbà kan bẹ́ẹ̀ o àwọn gọ́vnọ̀ gọ́vnọ̀ kan ní láwọn fẹ́ pàlùmáńjèrè rẹ láyé ìjọba kan bẹ̀rù gbàdáwọn láwọn fẹ́ pàlùmáńjèrè rẹ wọ́n á ń kọ́ àwọn skul ká wọ́n á sọ pé alimajiri skul alimajiri skul wọ́n yóò ti àgbọ̀ alimajiri kù wọ́n á kọ́ sílùú kọ̀ọ̀kan tí wọ́n ti ẹ̀kọ́ rẹ̀ yà bí wọ́n kọ́ náà kò sí á wọ́n yàn wá jẹ ẹ wàláhì bẹ́ẹ̀ ń gbọ́ sì jẹ́ pé àwọn èèyàn sọ̀rọ̀ ọjọ́ burúkú ni wá ọjọ́ burúkú láti máa sọ pé lu akọni sákọni sọ̀rọ̀ akọni máa sọ̀rọ̀ wọ́n kọ́ fún wọn lẹ́dẹ̀ẹ́mbẹ̀ wọ́n kọ́ fún wọn níwò kí ló dé tí wọ́n ní kọ́ tiwa fún wa ṣé èsì nàìjíríà náà wà ní hmm? ẹjẹ a máa sọ̀rọ̀ ẹjẹ a máa wẹtọ wa torí pé èèyàn máa ń sábà rẹtọ rẹ nínú kọ́ máa ta pẹpẹ ẹ rí i pé nígbà kan torí ọjọ́ iwájú ká máa máa ń tọ́wọ́ àwọn àjùwà ìgbà kan lẹ́yìn ìgbà tó pín Ọ̀ṣun state ní Ọ̀yọ́ state yìí gàdàgàdà ẹ̀rí kí àwọn àbàdàn náà tó dìde pé àwọn wá àbàdàn state so wọ́n wá ṣe sticker wọ́n tún compile lórí ara wọn wọ́n tó bá mara rẹ̀ lọ́mọ àbàdàn o kọ́ra sticker yẹn tẹ́ bá ní mọ́tò ẹ̀ lẹ́ má mọ́tò tẹ́ bá ní mọ́ṣíìnì ẹ̀ lẹ́ má mọ́ṣíìnì tẹ́ ẹ̀ bá ní gbogbo ẹ̀ kọ́ra kó ti pé lílẹ̀ háyà. lẹ́nu ọ̀nà lẹ́yìn ní ojú fèrèsé ọ̀lẹ́ ma pé i support Ibadan state. Mhm. àwọn aláwọ̀ sì ń wá state àbá wa àmọ́ yàrá wa àyè sọ̀rọ̀ ẹ̀ lè rẹ́tọ̀ yín láì sọ̀rọ̀ tálọ́ máa tinú sẹ́yìn rí síkà pé i support state sẹ́yìn rí báwa kódà láìsí kìíní ìtọ́wọ́ ẹ̀ka ti síká pọ́nká àmọ́ tó bá ṣe irú ẹ̀ níbi tó gbọmọ sọ èdè àwọn bàbá bàbá kan tó pé ẹ mọ́ kó bá wọn kékékéké làwọn wá ọ <laughs> àwọn tí wọ́n ń wá lódodo àwọn máa ń sọ̀rọ̀ ni. so àwọn àwọn dìpẹ́ǹdì lórí irọ́ kan ìkẹ̀kẹ́ ni tí wọ́n bá ti pín Ìbàdàn tè níbo wọn bá tún gbé kápítà lọ fún tọ́ba sẹ́kù sí àwọn òkè ògún wọn mọ̀ pàtẹ́wọ́ fún yìí ọ̀rẹ́ náà tó náà fẹ́ ìta ló fẹ́ bá lọ. mo rò pé wà bá wà kéèyàn gbẹnu lọ ìyẹn máa ń sọ̀rọ̀ ni. torí ẹ̀ ìgbà tó ń fún ọ lálùmájìrì skul àlùmájìrì ló gbé mi lọ bẹ̀rẹ̀. ìgbà tó ń fún ọ ní àlùmájìrì skul àlùmájìrì skul ta ló sọ̀rọ̀ lẹ̀. wọ́n kọ́ àwọn skul yẹn ní kíkọ́ tó ti pẹ́ yín náà mọ̀ pé yes federal government náwó. sòtọ́ máa kọ́ ó kéré jù ẹnìkan tó dá lé ó lẹ̀ tẹ́lẹ̀ tiraka kò rí lé ó kọ́ iwájú ilé ẹnìkan ọ̀nà táwọn máa ń gbà nǹkankan ní ti ń ṣe ilé kí ó rẹ̀ wọ́n wá gbé skul yẹn lé lọ́wọ́ wọ́n wá kọ́ lásán wọ́n tún kọ́ ilé àbá yẹn sínú ẹ̀ wọ́n ẹ̀ mo gbogbo nǹkan wọ́n tún gbẹ́gbẹ́ tó o lè jẹ pé ọwọ́ mọ́lẹ́kí rẹ tí òjú mẹ́ẹ̀ẹ́dógún lọ ogún ọlọ́ọ̀bọ mú ìwà nù kí ló dé táwọn òbéèrè ní ìrò pé lẹ́kùn ti wà títí dì sí nítorí federal government remains federal government so kí ló dé sílùú kan lẹ́tọ̀ọ́ sí nǹkan kan tẹ́ ẹ̀ fáwọn àtiwá sẹ́ni tó bá dárí kí ó lẹ̀ ó lè fáìtì fún tó o bá níbi tó ti ṣe kí o rẹ̀ fáìtì fún pẹ̀lú ògbọ́lọ̀ àwọn òye àti ọgbọ́n tá a bá mọ̀ tó fi rí gbà á lè yá o tó ọyọ kọ wà wọ́n ti tó fún lumi tí wọ́n ní ṣe fáwọn. àwọn ìlú tọkọ sí tọkọ sí tọkọ sí ìlú yorùbá àlùmọ́jìrì wò lọ́wọ́ àmì. káwọn máa tanra àgbẹ̀gbẹ́ àlùmọ́jìrì lẹ̀ yá nídìí ẹ̀ wọ́n lálùmọ́jìrì ń wò wọ́n lálùmọ́jìrì lẹ́dẹ̀ẹ́ sílẹ̀ àmọ́ pé ní táwọn tẹ́ ń pè lásìwájú yorùbá yẹn fi yàn wá jẹ níjọ́ tó fẹ́ dá bbc haúsá sílẹ̀ àwọn òyìnbó England tó ń dípẹ́ ajẹnifẹ́ni làwọn wọn èsì wọn ò sì sí à olè náà ni but ẹ wo sẹ́tí BBC yẹn ṣe láti la àwọn haúsá lójú níjọ́ tó fẹ́ dá BBC haúsá sílẹ̀ wọ́n fẹ́ dá BBC Yorùbá náà sílẹ̀ sọ̀tùgbọ́n ẹ̀ tẹ́ ń pè lágbájú yín tẹ́ ń pè àwọn lọ́gá àwọn ẹ̀lí àwọn sọ pé no no no no no yóò fóònù ní di BBC Yorùbá òyìnbó ni yorùbá gbọ́ òyìnbó ni yorùbá bá kú abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú òyìnbó ni bàbá la wa àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ìyá la wa kọ́ àwọn òyìnbó pẹ̀pẹ̀ irọ́ la sí ẹ̀rọ àwọn ògbà tẹ́gbèrègbè tẹ́gbèrègbè kò sí ìtọ́jú méjì àbọ̀ ni wọ́n wá dá BBC yorùbá sílẹ̀ abẹ́ẹ̀ sí mà àmọ́ àlè mú lórí rédíò abẹ́ẹ́ ẹ múrí ń bọ̀ wá lórí ẹ̀rọ ayélujára ṣé wọ́n máa mọ̀yìn lọ́fẹ̀ẹ́ ṣé bátìrì lásán ló ń bùkátà àbí dátà ọ̀ dátà láìsí owó ẹ̀. òṣùwọ̀n ní gbọ́rọ̀ kan pàtàkì kan bẹ̀ wọ́n kà ní àwọn ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ kan wọ́n kàlẹ́ ṣe tàbí pẹ̀lẹ́ nìkan àbí wọn ah Allahu akbar torí ẹ Yorùbá máa ń tẹnra wọn púpọ̀ nítorí lágbára lórí ẹ òyìnbó làwọn àyè àmọ́ apọ́n èdè léèlè àní pọ́n tiwa lé àní lè sọ̀rọ̀ sẹ́jú márùn-ún léde tiwa kámọ́kòyìnbó bọ́ ní ẹ̀ ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ láwọn kò yọ ẹ̀ ọ̀làjú ọ̀làjú ọ̀làjú ó sick ok tó máa ń sọ yorùbá ó sick ẹ̀ ọ̀dọ́nu a'udhu billahi minash shaitani rajim tó ń torí di eléyìí báyìí tá ń bá ń wá nǹkan ẹja máa sọ̀rọ̀ ẹja láyà ó ní pọ́ọ́ ẹ̀tọ́ rẹ lọ wá ẹ̀hẹ́n tó wá gbé nǹkan kan ni wọ́n máa fi lẹ́tọ̀ọ́ sí nǹkan tí wọ́n bá ti ní wọ́n náà lọ gbìyànjú tó bá ti ní kílómítà ìfẹ́ mi kílómítà ní fẹ́ mi ó lè jẹ́ ti ṣe jẹ́ mẹ́rin so Islam kò fara má ìmáǹjèrè ó mùsàlámà ní èmi ìlè kí wọ́n lẹ̀ ọ́ kó wọn á ṣe gánran rọ́mbà káwé títì mi ìlè fa àwọn ọmọ tèmi lẹ̀ bẹ́ẹ̀. àwọn tí mo fẹ́ mọ̀ ni pé tí mo máa ń tọ́jú wọn tí mo náwó lé wọn lórí fún mi ládàá bi Ànábì sallallahu alaihi léèrè bẹ́ẹ̀ torí pé innama hum bani torí pé ọmọ mi náà ni wọ́n àbẹ́mi sọkùnrin ìyá wọn lè mí ń bi Ànábì léèrè bẹ́ẹ̀ faqala ni ọlọ́wọ́ bọ̀ lẹ́sàn lẹ́kì ọgbẹ̀sán lẹ́kì ẹ̀jùrù ànfọ́kìtì àlẹ́yìn ọmọ gbalada ń ọba nálẹ̀ wọn lórí. Allahu akbar. lẹ́yìn túmọ̀ sí kí tọkọ̀lẹ́ bá kú abẹ́ alẹ́ pẹ̀lú ọkọ sálọ láì jẹ́ pé yín lẹ̀ àbí ń bẹ́ àwọn òkú aláyè. torí wọ́n ti ní okó àlàyé wà tó okó àlàyé ó túmọ̀ sí pé àwọn ọkọ wọn kọ́ àwọn okó àlàyé babaláàdùn sí ọkùnrin ọmọ òkùnkùn ní tọ́jú ẹnìkankan gbogbo ìtẹ̀yìn bá ń ṣe o tẹ̀yìn tọ́jú ọmọ yín pẹ̀lú gbọ́lọ̀ ẹ̀ pàdánù anábì sallallahu alaihi wasallam ní fún yín ní fọkànbalẹ̀ lónìí yàtọ̀ sí pé ẹ̀ ń tọ́jú ọmọ kọ́mọ ọmọkùnrin yín lọ́wọ́ ẹ tún máa gbalada lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀yin lẹ ń ṣe kíni ẹ̀yin lẹ ń tọ́jú àwọn ọmọ yín pẹ̀lú owó yín. ó tẹ́tàkùn àlẹ́ alimami Bukhari àti Muslim ló gbà wá. wàláhì látọjọ́ tó ti pẹ́ àwọn màmá màmá kan ni wọ́n ti ṣe gudugudu méje àyà mẹ́fà lórí àwọn ọmọ wọn. àfi kọ́ lọ́wọ́ bá kọ́ bá a sanru wọn lẹ́sàn-án rè ẹ̀rí pé láti ọ̀tàn ti bí ma àwọn ìyá yìí ni ó fún jà àwọn ní ọmọ tọ́mọ àwọn ní ọmọ aràn wọn nílé ẹ̀kọ́ bàbá tó ń parí ọ̀kan wọ́n tún ti máa wọ́ ẹni tí wọ́n bá wọn ṣe ọ̀nà míì tọ́mọ tó ti tẹ̀síwájú wàlá àwọn bàbá wọn jókòó ní ọ́fẹ́ǹsì ní ọmọ fi kíní ta yín oníṣẹ́ bí ìgbà tó ní wọ́n bí ma fún sọ̀rọ̀ náà ẹni tí ọ̀ràn ọmọ lọ sí sùkúlù sọ́mọ lè padà wá bá pé wọ́n lé mi fowó sùkúlù láìláì ẹni tí ọ̀ràn ni lọ sílé ẹ̀kọ́ sọ́mọ lè wá bá pé wọ́n ní àràwé báyìí káràwé báyìí káràwé báyìí iye ọlọ́ọ̀lọ́ bá. àwọn ìyá yóò sì ní tìtorí rẹ̀ bínú kódà ní tọkọ sí ọwọ́ mi tẹ́lifí àwọn ìyá àwọn náà ni wọ́n fi sẹ́nu ẹ̀kọ́ sí ọwọ́ ìyá yìí náà ló tún rárín sẹ́fún ìyá yìí náà ló tún fún rẹ̀. ẹ sáà ti jẹ́ káníyàn yẹn ọmọ dáa lórí gbogbo wàhálà tẹ̀ ń ṣe lórí àwọn ọmọ yẹn ẹ gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ lọ. ọkùnrin oṣù gbọ́dọ̀ gbà lópin ìgbà tó o bá gbádùn kó a tó ìyàwó rẹ̀ ní ọmọ gbà ṣe tiẹ̀ ṣe mọ́ ọ lọ́wọ́ láì tí kù. torí wọ́n lọ́kọ́ wọ́n ní baálé wọ́n ló kó mọ̀lẹ́bí jọ dandan dandan gbọ́dọ̀ sojú sí ẹlẹ́mìí kí gbogbo agbó tó lù ó ti jáde bí gbogbo agbó bá lù ní wọlé olùsọ wa sọ̀rọ̀ fún ọ láti tọ́jú àwọn ọmọ rẹ̀ a sì rí i pé ọmọ ti fẹ́ ó ti fẹ́ náà ni lọ́wọ́ fẹ́ kọjú ọkọ̀ tọ́jú ọmọ rẹ̀ ọmọ tiẹ̀ ni kì í sọ ọmọ ọlọ́mọ. kí ló fẹ́ kọ dínà kọ tọ́jú ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ni kìí ṣe ìyàwó yàwó. sẹ́yìn máa yí pé àìtọ́jú ilé ńlọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọdọ́mọta ọ̀pọ̀lọpọ̀ ọmọdọ́mọtí ẹnu ọ̀ká ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ìdá ta nítorí òfin tó bá gbé lọ bá gbé ó ké bọ́ọ̀lù ti fẹ́ kó ọmọ sọ́ọ̀gù náà ayé oúnjẹ ọmọ ọdún márùn oúnjẹ ọmọ ọdún mẹ́fà oúnjẹ ọmọ ọdún méje onígbà ọba ló jẹ ẹjẹ lọ wá pèsè ọmọ ọdún méje. sẹ́mi kọ́ ìtọ́jú ilé lọ́sọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń zìnà nítorí kọ́ bá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ èèyàn sọ àwọn ọ̀pọ̀ ẹ̀mọ́ tí máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ wọn. a òun kí ká bọ̀ ń gàrí ká bọ̀ ń ráì ká bọ̀ ń lélùbọ̀ kí ló dé ọkọ rẹ̀ ńkọ́ ó ló ń kù bọ̀ ah, ó ń bẹ̀bí aláìsí ó ti tọ́jú létà ilé ìsinyìí báyìí láti kí wọ́n tó lé gúdọ̀kú lọ́nu àwọn àṣírò rẹ̀ tó ti lọ bí ọdún mẹ́ta rẹ̀ nù ọdún márùn-ún kéré jù ah, ó lè ṣe é ṣe é àbá ó yà á di kí ẹ ẹ ṣe àtàdé yọ ọgbọ́n lọ́wọ́ wọ́n bá ní àní pàdé ká sí i pẹ̀lú ó ti máa fi lọ́kù lọ́lọ́ gbọ́pọ̀lọpọ̀ obìnrin ṣe ló ń zìnà nù. wọ́n lọ gbà tì lọ́wọ́ obìnrin nígbà tá a sì rí bá tú pé káì kàkà kó wọn máa ń nájà nàbì tó ń ná yìí má àwọn wà túkà yìí. torí wọn náà lójú ẹgbẹ́ fún torí ẹ ẹja tọ́jú lé wa o ẹjẹ́ atọ́jú lé wa kátọ́jú àwọn ọmọ wa ọmọ ìsàdédé ya láìgbọ́rọ̀ sóbì lẹ́nu ìsì máa bọ̀ láti ibì kan ìgbà tó bá di pọ́ hàn là á máa pariwo ṣùgbọ́n òbí náà máa ń kópa òbí náà máa ń kópa bẹ́ẹ̀ pèjúwe ní ìgbà táyé dayé à ń lọ skul à ń lọ skul à ń lọ skul bàbá ẹlòmíì kò lè tọ́ka sí kọ́bọ̀ tó ń ná lọ́mọ lórí láti ìgbà tó máa ti lọ primary bọ́lá ọmọ yìí iná ẹ̀ lọ́lọ́wọ́n bá fi ìyá rẹ̀ ṣe kò ń gẹ́ fún tí ayé bá yí tí wọ́n bá yí tí wọ́n bá yí tó fi parí secondary school bàbá yìí kọ́dà tí wọ́n bá ti bá sọ̀rọ̀ school yọ̀ọ́sọ̀ kọ́kọ́ lọ́wọ́ akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ mọ̀ká sùkú mélòó ló ń gán tọ́ wọ́n lè jọ ọmọ ló sponsor ara rẹ̀ tó fi wọ yunifásitì nítorí àkọọ́lẹ̀ kan tọ́lọ̀ ti kọ fún un pé látara àwẹ̀ ni ó ti là ọlọ́ọ̀ni aláàánú tì ọmọ yìí wá parí yunifásitì lọ́ba ti kórí sẹ́ńlá tani ọ̀rọ̀ pé ọ̀kọ̀ kọ́ agbada wa àbí ọ̀kọ̀ yọ gèlè wa gbàgbọ́ ni ó sì àbí gèlè ẹ̀ dáhùn o nígbà lọ́gbọ́n yìí làwọn bàbá alágbádá agbádá ló síwájú ọmọ pé mi bá bá ẹ o <laughs> tó jẹ bàbá bàbá pangolo tòsí kò sí gbàtà pẹ̀lú gbàtà afọmọ kọ̀dà afọmọ ńgbọ́ àti ńgbàtì ọbẹ̀ tó jiná bàbá yọ abọ́ ó lọ́pọ̀lọpọ̀ wọn ṣe rí nu wọn àtọ́ ní àkọ́fẹ́ kàn wọ́n. ẹlòmíì gan sábà pé màdámù ó sì pè ní àwọn ọkùnrin bí wàá rẹ̀ sí rí kò lè wọ́n ò lè pé lọ́kùnrin kí irú rẹ̀ ọ́ dáhùn àfi tó bá pé kò sẹ́ni kankan tó sí kò sí nǹkan kan tó ṣe fọ́mọ kò ràn mọ́ ṣé bàbá mi ti ẹ̀wà tí ò lówó àmọ́ tó ní o tún máa bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ ẹ dákun ọmọ mi tiẹ̀ parí sùkúù báyìí ó ti fẹ́ wọ bí báyìí bó ti bá ràn lọ́wọ́ ṣé ẹ̀mẹ́ nìkan tá a lè lọ bá ṣàkó bàbá mi náà wọ́n lè gbé wọn lọ́wọ́ àwọn lẹ́nu. bàbá mi ó tún gbìyànjú àmọ́ tó bá kankan náwó yọ̀rọ̀ àpàtẹ́yìn ìwọ òsè kankan bẹ̀. ìpè sì pẹ́sẹ́nu àwọn bàbá ọ̀daràn látọ̀ wá di kọ́ da ọ̀ràn mi mọ́kà yìí mẹ́kà báwo wọ́n ti ní ìyá rẹ̀ náà lọ́ọ́ mójú àwọn ya wọn náà <laughs> ọmọ ìbàdàn máa lórí kíni ọmọ tó wọn á dikéètì fún pẹ́ẹ́tì lọ́kàn á àmọ́ ẹsẹ̀ kékeré àwọn ọmọ yín o ṣe nítorí pé ẹ ọmọ yẹn àmánà ní lọ́dọ̀ ni ẹ̀yin lẹ ti sábàbí tó fi wálé ayé ọlọ́run bí yín léèrè pa ebi ọ̀gbọ́dọ̀ pa òǹgbẹ ọ̀gbọ́dọ̀ gbẹ ọ̀gbọ́dọ̀ wẹ̀ kísà ìyà ọ̀gbọ́dọ̀ jẹ ẹ má jẹ́ pé kọjá pé ẹ̀yin lẹ sánà tọmọ yín fi dèrò ẹ̀yìn ẹ̀yin ẹ fún wa aláàánú lọ́lọ́. tòkàrọ̀ mọ̀ pé. gbígbẹ wa láyé a ní ojúṣe ńlá sẹ́yìn ká máa ṣe fáwọn ọmọ wa lókun ìgbà tó pa wa. nítorí pé ìgbà tá à ń sànà ká ń wẹ́ni kọ́ra ni ọlọ́run á ní kí ó kún wa sẹ́yìn ma lọ́wọ́. ní títọ́ àti ríran ni lọ́wọ́ ọ̀tẹ́ni tí ń fojú sun ọlọ́mọ náà san padà. torí gbọ́dọ̀ máa ti fojú sun bẹ́ẹ̀ ẹ padà sẹ́ra yín náà ní pẹ̀lú ọmọ. torí kò sí nǹkan kan láyé kò sí bó ṣe lè pọ̀ tó tọ́ máa lè ti san wàhálà òbí. kódà kó ṣe pé ó bí ń báyìí lẹ́yìn náà jọ ó ti wá ní owó rẹpẹtẹ ń wá kó fún yín kó lè fẹ́ kó pọ̀ tẹ̀yìn á lórí sẹ́nìgbà táwọn ńlá kọ́bọ̀ kò sí kówó rẹpẹtẹ wọn ta ló ń ta ń dàmà a lè fi kọ́bọ̀ kan tí bàbá wa náà lé wa lórí a lè fi wọ́n one million ta gbélé bàbá wa lọ́wọ́ one million kìnnì lónìí wọ́n wà ń jọyìn tí bàbá rẹ̀ sọ́yẹ́ pé bàbá lọ sí ti alágbàtì kó lè rí kọ́bọ̀ tí ó fi tọ̀. sòtẹ́ bá wọ́n jẹ́ pé gbogbo wàhálà yín o sẹ́yẹ kẹ́ ẹ fojú sùn pé Ọlọ́run nìkan lọ́ba tí ọ̀sán yín lẹ́sàn lórí ẹ̀ ṣé bá wàá fojú sí pé ọmọ ní ọ̀sán ẹsẹ̀ ra yín náà torí àwọn ọ̀sẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ nínú gbèsè ayé tẹ́ẹ̀fì máa wò pọ́ màálì lọ́mọ yìí kìí sì sọ màálì. òun náà ní bùkátà tiẹ̀ ẹ̀yin náà gbé bùkátà wàá bà òfin Ọlọ́run gan ó ní tara rẹ̀ ní kó ti bẹ̀rẹ̀ kó tó kan lómìn èèyàn mọ àwòkọ màlẹ ni báwo wá ni tó máa bá fẹ́ ìyàwó tó bá jọkùnrin báwo ni tó bá lọ́kọ tó jọ ọmọbìnrin báwo wá ni tẹkìní kejì wọn bá bímọ títà lẹ́rù pé ọ̀kọ̀ọ̀kọ̀ máa gbọ́ tó bá rí pé dẹ́rù ìfojúsùn oníkọ́ mọ́ ọmọ fún yín à ẹ̀ tẹ̀ra yín nítorí pé ọmọ yóò máa wọ pé kó wọ́n tètè tọ́jú ìyàwó kó wọ́n tọ́jú ọmọ kó wọ́n má kú mọ́ ìyá kó wọ́n má ṣe kinní kan ọ́ pàtàkì. ẹ̀yin kú ti délé ẹ̀yin tó padà bàbá òun padà bọ̀ wá bá ta ni. <laughs> bákan náà pé ikpe oúnjẹ ọmọ oúnjẹ ọmọ làwọn fẹ́ jẹ oúnjẹ wo ló ń jẹ ọmọ ẹgbẹ́ bàbá lè ma oúnjẹ ìyá lè jẹ kó tó di pẹ́ bí ma ẹ wá ní ìgbà tó ọmọ bá jiná kò ní gbóná oúnjẹ ọkà àmàlà máa gbóná máa rò tán torí pé wọ́n ti fojú sí pé màtíríà nǹkan lé ayé làwọn fẹ́ gbà lọ́dọ̀ ọmọ àwòdùbìlà nígbà fẹ́ gbà lọ́dọ̀ ọmọ wa ó ju nǹkan lé ayé lọ. ọ̀rọ̀ pa ẹkú ọmọ yín ó ya ẹnu pọ́lọ́ foríjì mi foríjì bàbá mi ọlọ́run foríjì yá mi bámi kí àwọn méjèèjì tẹ́gbẹ́ ṣèṣe tọ́jú mi gbà kékeré Allahu akbar ó ju gbogbo owó lọ owó bákàtì bọ́lá ń kó lọ kí ni ọmọ bẹ́ẹ̀ ṣe fún yín náà rí òpin rẹ̀ kọ́ra bàálù fún yín bàálù àtúnlọ́já lẹ́bàá gbó sambisa lọ́wọ́ <laughs> pé kàkàkẹ́ ìtàgé àgbẹ̀ ìpínlẹ̀ ìbò ọmọ tí wọ́n gbọ́ lọ́wọ́ fún agbègbè lẹ́yìn. àlọ́ bí mi tó bá tó nǹkan lé ayé lẹ́ fojú sùn ọmọ wa rà sí hajj ìbá àjọkùnrin ìbá àjọbìnrin gbàtọ́ pé àsìkò tọ́lọ̀ ń bu ọmọ láti rí sí àwọn ti dàgbà. ṣé bá wá rí irú ìpọ́njú èèyàn máa rí inú sẹ́ hajj ńgbà mi níbi èèyàn ti pọ̀ wàlá òbí mi mọ̀jà tí ó bẹ̀rẹ̀ sí sọ ìsọkúsọ sọmọ tí ọmọ sépè ránṣẹ́ fẹ́ máa jaja kọ́ mọ́ wà náà jà mi wá bí wá pa ni ọmọ òṣèlú ẹ̀ fún wọn <laughs> ha peter ajì ṣe gbà ní dákúndákú ọmọ gbẹ̀yìn rẹ̀ náà lọ́wọ́. so torí ẹ ẹ má fojú sí pé nǹkan lé ayé lẹkẹ gbà lọ́dọ̀ ọmọ kò sí tó burú o ọmọ bá fún yín ní nǹkan lé ayé kò burú o àmọ́ ẹ̀yẹ́ má fojú sun wípé nǹkan lé ayé lẹkẹ gbà lọ́dọ̀ ọmọ yìí torí kí ẹ má bàa di pé ẹni tó yẹ kẹ́ ẹ rí kínú yọ máa dùn ẹni tó yẹ kẹ́ ẹ rí kẹ́ máa yọ̀ mára yín. ẹ padà wá di pé ẹbí ni ọmọ yín ẹ ọ kórìíra rẹ̀. wọ́n á ní oúnjẹ ọmọ òní jiná bá yín sáré ẹ gbọ́dọ̀ àtijọ́ ìwọ́n ti ń ṣe láìsí. obìnrin ajẹ́ lónìí inú sáré ni àwọn tí ò ẹ pé ń ti lọ bá lọ àwọn sọ kì í fojú sùn lára ọmọ ọmọ ọ̀sẹ̀jọ́ ìyẹn ni pé gbogbo èlò ló lè sájọ́ òbí sájọ́ kò sí. ìwé ń gbàgbọ́ kan náà sàhábà ń bí anábì sallallahu alaihi wasallam nígbà táwọn èèyàn ṣe tọ̀wáàfù ó wá ní tí mo bá kan ìyá mi nínú tọ̀wáàfù tí mo pàdé tí mo ti sùn yá rúgúdú tí ǹjẹ́ kó ṣubú wọn gbèsè tó wá wọn gbèsè tó wá wọn gbèsè tó wá tí mo tún lọ bí sọfà tí mo lọ tí mo tún lọ tí mo tún bọ̀ tí mo tún lọ tí mo tún bọ̀ ṣé ń jẹ́ pé mo ti san díẹ̀ nínú ẹ̀dọ́ rẹ̀ anábì náà san kankan ọ̀sán kankan palẹ̀ mọ́ lọ́dún kí lọ́ọ́ apẹ̀sán kí lọ́ọ́ mọ́tòsán fún yín tí ó fi dì kó sí so torí ẹtẹlẹ bá àjẹpẹ ń dùnnú sọmọ yín láéláé ọmọ yín náà ń dùnnú sí yín láéláé ẹ má fojú sí pé kíní kankan kan lọmọ fún yín tẹ́lẹ̀ náà tó ọmọ bá láàánú lọ́jọ́ ọmọ olóòní wòyìn kọ́ máa wòyìn ìrànú yà olóòní rí ẹ ní bukata sí kankan tó ní kó fi ààrẹ jẹ yín àti pé àti bá àti bí kálukú ọlọ́ọ̀ kọ́ mọ́tò ara rẹ̀ náà dúà láti rí sí ń àmánà ni lọ́dọ̀ wa ọlọ́run ọba òsì ní ìsàlẹ̀ ìbí wa léèrè nípa rẹ̀ tọ́ba ti lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmù. àwọn ọmọ náà àtìyàwó tọkọ bá ń tọ́jú wọn tí bàbá àwọn ọmọ ń tọ́jú wọn kọ́ máa fẹ̀mí ìmọ̀re hàn ọ́ kọ́ máa fẹ̀mí ìmọ̀re hàn nítorí pé ó ti bá àwọn obìnrin jẹ́ bàjẹ́ àfẹnitọ́lọ́ ń bá sàánú kò sí ọ̀rẹ́ tó ń sọ obìnrin láyé yìí àjàgà ó ti mọ̀ kó ọ̀ràn àyàn nípa ọgbọ́n wọ́n gbé gbogbo ẹ̀ kalẹ̀ náà yọ ọkọ̀ wọn gbé lẹ́ni ó yí mú ọmọ kékeré kí ló sì kí ló sì tí wọ́n tó ẹ̀ tó sùúrù wá ti rọ́ọ̀ṣẹ̀ títí èmi náà ni mo gbé gbogbo kíní kalẹ̀ ló ń yí mú àfi kí ọba ti sùúrù kún fá torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́mìí mórí wọn lẹ́mìí mórí ọmọ mi náà tó bá mú ìdédé obìnrin a'udhu billahi minash shaitani rajim tóbi jẹ́ pé kò sí tóbi rẹ̀ tó ṣe fún tọ́tẹ̀ lọ́rùn wọ́n máa wo àwọn míì gbèsè táwọn míì ṣe ọmọ tí wọ́n lẹ́yìn ṣe. obìnrin ti tún máa bọ́ ọmọ ẹgbẹ́ tó ń kọ sí bàbá rẹ̀ ẹgbẹ́ bá sọ̀rọ̀ kó bẹ́ẹ̀ tún ti yín náà ṣe. àwọn ọmọ máa ń síwọ́ ọmọ ni wọ́n kó fún ọ ẹlẹ́kùnta lèèyàn náà fi hàn wá lẹ̀ ẹ fi hàn wá lọ́yọ̀ state ẹ fi hàn wá ní gbogbo south west salori rẹ pé tí ma síwó fọmọ ẹ ma tún ma sí síwó fọmọ bí ìgbà tí omi á sí kọ́ ma wá dàkà ṣé irú omi bẹ́ẹ̀ wúlò ẹ kà sí tìkútì báwo bí ṣe máa bọ́ ọmọdé nù. ìgbọ̀nwọ́ tó síwó fún yín ẹ̀sẹ̀ bíbọ̀ yẹn ti wó kan ẹ̀ sì kọ́ máa sàn káwọn ọmọ ọmọ kò gbẹ̀gbọ́n á lówó bẹ́ẹ̀ náà tẹ̀bá wá sí fọ́mà sẹ́ẹ̀rù pé wọ́n ọmọ yọjọ́ ọmọ gidi lọ́jọ́ ọ̀la oníjẹ́ síbẹ̀ yìí náà ti fi sáǹpù àwọn ọmọ yahoo yahoo báyìí ọmọ tí ó ti ní ọ̀nà jàǹbá kan ti fi ń rówó tí sì ń rówó tí ọ̀dẹ́wó kékeré ẹ̀rí pé kò sí bí ó ti ṣe parí sùkúù ti fi ń ṣe bójúbójú ní tí ó wà láéláé kò sí iye tó fẹ́ fún àfi tó bá yà rí àyè kan tó tún ti lọ kówó tí o tutù lọ balẹ̀ tí ó kọjọba lọ́wọ́ inú lè tó ń gbàtẹ́ àmọ́ pé owó oṣù kan bàbá àjẹ́ pé minimum wage kan pé thirty thousand bàbá àjẹ́ kínní kò lè rà á ẹni tí fẹ́ kọjá gbogbo àwọn òkèlè kéékèèké o. sọ̀tẹ́ náà ni tìbí kan bá lówó tó bá sí owó fọ́ma irú àwọn ọmọ bá àwọn èsì rere láyé o torí ọmọ wò pé kíni kíni tó ń fẹ́ dàrú láàmùs gbogbo ìgbà táwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń gbìyànjú àti páàsì náà wò nídàára rẹ̀ láàmú nígbà táwọn páàsì sá tó sẹ́nà ètò tó tún wà wájú ẹ̀ lọ́mọ pé wàhálà bá no wonder àwọn ọmọ bàbá tẹ́lọ̀ àwọn ọmọ bàbá fọ́ká àwọn ọmọ bàbá nìkan kò ní mọ̀ pé àwọn ilé yẹn padà dè yẹn ńlá lọ́la nítorí pé wọn ò bọ́lá lé àwọn wá sẹ́nà láti lọ́la ọmọdé ẹ hàn pé lẹ́yìn wọ́n ti dá wọ́n yẹn sábà làkàkùn agọ̀ nírú wọn máa sábà fẹ́ yà dàda ń dídín sọ̀gẹ̀dẹ̀ ló ládàǹgí sọ́yà nírú wọn máa padà fẹ́ yà. sọ̀tẹ̀ bá dé sítóbi yàgbọ́ ọmọdéma yẹn náà bí òní bàjẹ́ yóò ti bàjẹ́ ọlọ́bí o àmọ́ bí ọpọlọ tí wọ́n ti ṣe rí yàgbọ́ ọmọdéma ọlọ́ torí ẹ̀ ló sì jẹ́ pé ẹja tọ́jú lé wa o ẹja máa pọ́ lọ́wọ́ bí wa léèrè o kò sì sí bó ṣe dáadáa bó ṣe dáadáa kálukú wa náà ni màmá. بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره gbogbo èèyàn náà ló ríran القرآن ara rẹ̀ ẹgbẹ́ nínú alukur'an iná ní gbogbo orí ọ̀pọ̀lọpọ̀ òwe táwọn èèyàn ọlọ́run ni gbogbo yẹn pátá lórí ìran rínú ara rẹ̀ kọ́lá kó ṣe pé yẹn ń wá wàwí kálukú lórí ìran rínú ara rẹ̀ ẹ jẹ́ àwọn ọmọ wa ẹ má jẹ́ àfi wọ́n sílẹ̀ fún ìyàjẹ́ ẹ jẹ́ àtọ́jú àwọn ìyàwó wa ẹ má jẹ́ àfi wọ́n sílẹ̀ fún ṣìta rárá ti pé ìwọ náà ìwọ náà ni wọ́n ló ti di bàbá baálé báyìí ìwọ lọ́lọ́run sì bi léèrè nípa ọmọ àtìyàwó rẹ̀ kò sì sí iyebíye tá a ná lórí ìyàwó àtọmọ wa tó pọ̀ lókun ìgbà tó bá ti gbàgbára wa kà kò sì sí iyebíye tá a ná lé wọn lórí tó kéré lókun ìgbà tó ti pé gbàgbára wa ti mànà la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run di ẹrù kan ní bọ́ọ̀dì àfi nítorí ẹrù ọwọ́ àwọn ọba tó ń ṣe tó ń lágbára rẹ̀ ká anybody ọ̀ka láti máa kàn lábùkù àmọ́ njẹ́ ó mú àbùkù ó náà ní pé ó lágbára láti tọ́jú ilé ọ̀tọ́jú ilé ó lágbára láti mú kí ìgbésí ayé ìyàwó àtọmọ rẹ̀ ó wà lọ ó sì bẹ́ẹ̀ ṣe ń bẹ̀ yẹn wọ́n lè bọ̀ wí ẹja dúró báyìí kọ́nà ẹlẹ́dàá kọ́ bá kálukú wa tó lé rẹ̀ ẹni títí ọlọ́run ra kó túnbọ̀ tẹ̀síwájú níbi ṣíṣe dáadáa ẹni tó jẹ́ kó pẹ́ káàtó ọlọ́run kọ́ bá a dá wọn padà sórí ṣíṣe dáadáa ọlọ́run dákun ilé àti ọ̀dẹ kálukú ọlọ́run kọ́ má dàrú ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa kó má ṣe dá wa dára wa kó má dá wa dábò ká dá wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. nípa àrùn burúkú tí ó wà láyé yẹn kọ́ lọ́nkọ́ sọ wa kọ́ là wa kọ́ gbà wa. ojoojúmọ́ iná ni àwọn àròyìn títún wà nípa rẹ̀ ń bá yẹn lẹ́rù gan. sọ ẹ dákun ẹ jẹ́ ká ṣọ́ra gidigidi ẹ jẹ́ ká sì gbìyànjú láti rí i pé ẹni tí kò mà àti tó létí kọ́ lọ́nkọ́ má jẹ́ ká ra ìdá. sọ ní lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀rí pa countries tárùn yóò ti dé láfíríkà tẹ́lẹ̀ ó ti wọ̀ gẹ́gẹ́ bíi Togo Burkina Faso Cameroon so South Africa ìsọwọ́kẹ́jú rẹ̀ ó ń pọ̀ sí lójoojúmọ́ ètò wa báyìí lẹ́rù jù lónìí tí wọ́n sọ nínú news ó ní pé Germany ẹni tó jẹ́ chancellor wọn bíi prime minister ó ní àfi káwọn aráàlú kan fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn torí kò ń ṣe ń fojú sun àjàkálẹ̀ àrùn yìí yóò fẹ́ mú tó sixty percent ọmọ Germany ẹ̀rọ ọlọ́mba yẹn ó ní torí kó ti kátà kọjá sísọ. So sixty percent ọlọ́dà kò má pa wa rùn so a ti sọ àrùn yìí ti ń tẹ́ máa fẹ́ nìkan ti o yìí ti ń tẹ́ sọ pé ọlọ́mọ wọn káfíìrì náà kú ni wọn ọwọ́ tí fi ń fò ọlọ́dà kò sànù wa ẹ gbọ́ pé kò sí lónìí tó bá Germany náà wọ́n sọ pé ntí ń pa àwọn ọlọ́kàn jẹ́jẹ́ pé kò tí ì sọ́gun rẹ̀ gbogbo àwọn scientist gbogbo àwọn kìíní wọ́n wádìí wọ́n wádìí ẹ sì mọ̀ pé tí wọ́n bá ń wádìí oògùn ni wọ́n lò lára èèyàn kò dàbí oògùn tá a lò lórí ẹ̀fọn ìdun èkúté asẹ́rin torí pé wọn ì sábà tètè apply oògùn lórí èèyàn àfi lẹ́yìn ìwádìí rẹ́gẹ́dẹ́ torí pé wọ́n bá jẹ́ yóò tún ṣiṣẹ́ látòdì jẹ́ orí ìwádìí orí ìwádìí orí ìwádìí wọn ò tí ì máa kankan ní ìsìn sáàtì ẹ ti dojú kọ. torí ẹ má jẹ́ asọ́ra lẹ̀ o. أعوذ بكلمات الله أبي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم agbọ́dọ̀ gbàgbé rẹ̀ lójúmọ́ kan ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà tí alifájà rí bá ti yọ sílẹ̀ sí máa ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà tó òrùn bá ti wọ̀. bákan náà gbogbo ibi tá a bá wà ní ìsìn ní àwọn lóyìnbó àkọ́kọ́ oníkálukú ti ti bọ́dà rẹ̀ tí wọ́n sọ pé ìlú òyìnbó àwọn fẹ́ kọ́ dàbí kọ́ńtínẹ́ǹtì ọ̀pọ̀ tẹ́lẹ̀ má báyìí kálukú ti ti bọ́dà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n wá sí òfin pé àwọn àníkà káwọn èèyàn máa péjọ síbi kan tí ti ju ẹgbẹ̀rún lọ táwọn bá ti ju one thousand lọ àwọn onígbà kan péjọ sójú kan náà àwọn onídìíká tó one thousand náà sẹ́rí gbogbo bí tẹ́yìn bá ti pọ̀ látẹ̀kùn dáadáa ọba ti máa fẹ́ dáadáa báyìí tó yẹ kébé ó fún ooru ẹ má dùn bẹ̀ ẹ má má dùn bẹ̀ tọ́rọ léwu fún àlàáfíà wa. bákan náà ká gbìyànjú láti rí i pé the tall anilé Ọsẹ tá a máa fi fọwọ́ continuously a ìtọ́ọ̀lù náà tá a máa fi fọwọ́ tí wọ́n ti kọ́ síbẹ̀ ti pẹ́ ike máa ń pa coronavirus ètò jẹ́ torí jìnnà ẹ̀rì ike ń pa coronavirus so a ní tí torí tó bá wà lọ́wọ́ tó bá rí nǹkan fi pa tọ́lọ̀ ò sì ní kó gbé islam ní tábà pàdé ká máa báwọ́ á máa dínkù nísìn torí pé tọ́ba ti wà lọ́wọ́ ẹnìkan tí wọ́n bá bà lọ́wọ́ ó ti ta fún ọ ó ti ta fún ọ. bẹ́ẹ̀ wọ́n wọ́n wọ́n dá oríṣiríṣi ìkíra ẹni lẹ́yìn bí kò fẹsẹ̀ gbáyàn ní orúnkún ó lọ́ọ́ fẹsẹ̀ tiẹ̀ gbọ́ lókun pẹ̀sì báwọ́ náà nù kìí báwọ́ àmọ́ ẹ sáfihàn pa pàdé sòkà sọra fún àmà báwọ́ nìyí torí ẹ̀ tó bá jẹ́ni tí èèyàn púpọ̀ fẹ́ máa bà lọ assalamu alaikum assalamu alaikum assalamu alaikum ọba tán torí tí wọ́n bá ọ lọ́dọ̀ máa tà fún ẹ wọn náà tún kà fẹ́ lómi ilé ìjẹ̀bù sì jẹ́ káàsì kíyèsí àyíká wa kọ́ máa má tónítóní sòkà má gba ẹ̀gbin ìdọ̀tí àtọ̀gùn láàyè nínú ilé wa lọ́dẹ wa níbikíbi tá a bá wà. so káàsì máa kíyèsí àwọn àjòjì torí ẹ̀rù ń bà wá sẹ́rí bí àjàkálẹ̀ àrùn bá wà báyìí àwọn kan wà tó máa ń sanwó fún kí ẹ lọ tà fún wọn kọ́ńtì báyìí. nàìjíríà kún mọ́ nísìnyí báyìí àfi kọ́ lọ́ọ́ tún wá sí kì í sórílẹ̀-èdè kan tó ní profile kì í sórílẹ̀-èdè kan tó létò kan tó sáà rí wẹ́ẹ̀ anybody can just enter sẹ́yìn bá dúró níbi ìwọ́n ti pè pàápàá jùlọ nírú Ògbómọ̀ṣọ́ yìí ó rò oríṣiríṣi ó lè tẹ́ mọ́tò ọmọ lọ wọ́n ti kó yàn dábẹ́ bí rèké wọ́n mọ̀ ọ́ pé kí ni àjẹ́ntìtì àwọn èèyàn yìí ẹlòmíì ọmọ Chad ẹlòmíì ọmọ Niger kí ni wọ́n wá wọnú kùtìrìtì wa tani bí wọ́n léèrè àwọn immigration dà ókè kájọ mọ́tò pé wọ́n ń kó àrùn bọ̀ wá bá wa àmọ́ wọ́n rí àmọ́ kí ni àwọn onípọ̀ kórìlédè ọ̀dà wọn onípọ̀ kí nǹkan bàjẹ́ wọn onípọ̀ káwọn tí nǹkan kan ti tú lẹ̀ àbúrádé pa àwọn ọmọlẹ́yìn Boko Haram náà ní nǹkan àlẹ́nì kankan ti ń wádìí wọ́n kàn sí wa ní fọlọ́nsọ́ ni ní kálukú bá mú gí ọ̀gẹ̀dẹ̀ lónà bá tún fi gun igi ọ̀pẹ فلا حول ولا قوة إلا بالله. أكرمكم الله. أقول jẹ́ ẹni tó سقية. pé àṣọ àṣùnpìyè tẹ́ bá لا rí àjòjì kan tẹ́ bá ti ń pọ̀ láwùjọ bíi tẹ́ wà ẹ sì ti pàkíyèsí torí pé ní pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ yìí àwọn èèyàn wọ́n máa ń lo òṣì tí ń bá àwọn èèyàn jà láti deploy ẹni tí ó lọ spread nǹkan yàn torí àwọn ọ̀tá wà nísìsiyìí nígbà tán ti rí pé nílùú nàìjíríà ẹni sí alihamudulilayi tó ti pé gbogbo náà wọ́n síláàkì wọ́n síláàkì èèyàn kan ló kó wọlé èèyàn kan tó sì kó wọlé ọlọ́run ní kọjá pé agbanbi tó ti wọlé náà àwọn òsùn pípọ̀ ọlọ́run ní kí wọ́n tètè rí ńgbà tí ń sàrẹ̀ wọ́n tún ti ṣe àwárí àwọn èèyàn tó jọ wọ bàálù pẹ̀lú ìwádìí pẹ̀lú ìwádìí ń bọ̀ lọ́wọ́ ọ̀tá lọ bá jókòó ìjọba ìta wá títa níwá wọ́n tún ti kún èèyàn púpọ̀ jọba àtúntì gbọ́ incident tuntun nàìjíríà ọlọ́run sì ní já gbọ́ so etí máa wá ṣẹlẹ̀ ní pé àwọn ọ̀tá nínú àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ṣe bí ọ̀rẹ́ wa wọ́n wà tó ráwọn òyìnbó yẹn ọ̀fẹ́ràn wà kankan tó ráwọn náà ní ti gbogbo Amẹ́ríkà náà ti gbà tí wọ́n kún bẹ̀rẹ̀ gẹ́dẹ́ so wọ́n mọ̀ wá wò pé kí ló dé àwọn Nàìjíríà yìí wọ́n máa pariwo ojoojúmọ́ wọ́n máa ṣe kínní wọ́n kàn lè deploy èèyàn bíi mẹ́ta mẹ́rin márùn ọ̀yà ìwọ lọ ságbà bíbá ìwọ lọ ságbà bíbá kó o sì rí pé bóyá òun jókòó bíi táwọn èèyàn ti pọ̀ so that nǹkan yẹn náà tún fi di tọ́wọ́ bọ́kárí

àwọn èèyàn tí wọ́n ti kó ọlọ́ọ̀dàkùn bá wò wọ́n náà ọlọ́ọ̀dàkùn ṣàánú wa ọlọ́ọ̀dàkùn ṣàánú wa ọlọ́ọ̀dàkùn ṣàánú wa náà ẹnì kan